ó no. lórí. mọ́jú ọjọ́ kan ṣoṣo. ẹ wò mọ́ mi mi ò láàárọ̀ aláyẹn rí látọjọ́ tó ti bí mi. ẹ wò mọ́ mi aláyẹn dẹ́rù bà mí gidi gan ni o ìgbà tí mo jí báyìí àyà mi kàn ṣe kékeré ó dàbí ìgbà tó ń ṣẹlẹ̀ gangan ni. sista mi tí mo ṣe tají báyìí mo lè sùn mọ́ ṣílẹ̀ ń bá mi mi ò tó bẹ̀ láti sùn ẹ ó dà ṣé ẹ rántí gbàdúrà ń gbà tẹ ẹ jí. bẹ́ẹ̀ni ó ṣì ń dà ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ti ṣẹ́gun fún wa torí ó dá èmi lójú wípé ogun kan ò lè lelele kọ́lọ́run má ṣe torí mo ní ìgbàgbọ́ nínú ọlọ́run tí mò ń sìn àti jésù kristi ọmọ ọlọ́run. mọ́mì ẹ wo kí mi má parọ́ tèmi o ṣe rí jìnnìjìnnì àlá yẹn kò jẹ́ kí èmi lè gbàdúrà ńgbà tí mo jí. kò péjú ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù àmín ní agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run alágbára bàbá mi òkìkí mọ́lẹ̀ ọlọ́run gbogbo ọtí gbogbo ẹ̀ fẹ́ tó yàtọ̀ láàárọ̀. <laughs> ẹ ẹ rí tó gbé bag ẹ madam ibo ló ti rí bag tó gbé. sista mi ṣé báàgì ilé ìṣòjọ tèmi hmm? ẹ fẹ́ mẹ́rin tó ní báàgì. ó dàtà lórí o. ẹni tí mo rí ẹ rí. ó dàtà lórí o. my lovely father. <laughs> adájí ẹ káwọn adájí ẹ ṣàlàáfíà lẹ́wà àmàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin náà ń kọ́ ṣàlàáfíà ni mo bá gbogbo yín. ẹ àlàáfíà ni o à ń jẹ à ń mu. ebi ò pa wá bẹ́ẹ̀ la yò. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ gbọ́ Ọmọ́tọ́lá mi dà. ó wà lókè. ó ń ṣètò ẹrù ẹ̀ lọ́wọ́ torí ó ń lọ fún àgùnbánirọ̀ ẹ̀ lọ́la. pé Ọmọ́tọ́lá ń lọ sí NYSC camp ẹ ṣe ẹ fẹ́ fún mi gbọ́ tẹ́lẹ̀ ni. wọ́n ní òun lọ NYSC camp lọ́la ẹ fẹ́ bùn àwa gbọ́ ni. orí bẹ́ẹ̀ sà ẹ má bínú. ṣàlàáfíà ló ṣá wà. àlàáfíà la wà sà ọlọ́run ló mú yín wá mo sọ pé máa pè yín lórí fóònù tẹ́lẹ̀ ni. ẹ gbọ́rọ̀ lẹ́nu àjètè <laughs> mọ́lẹ̀ o lè mú lóko ṣé tí mi ò bá wá wábí lónìí o fẹ́ sọ fún mi rárá pé òun lọ sí NYSC camp. dádì ẹ má bínú mo ṣe confirm date ń jẹta ni next month mo rò pé tẹ́lẹ̀ àfi mo ṣe tún gbọ́ pé ọ̀la là ń lọ sá. ju gbogbo rẹ lọ ẹ jìnnà sí mi àbí ìyá yín ló sọ wípé kẹ́ ẹ má wàá wò mí ni. tèmi ti jẹ́ ẹ wo òkè òkú lòkú rè o bàbá ọmọ ló lọmọ kò sí tó kàn mí bẹ́ẹ̀. ó wá jẹ́ wípé ẹ̀yin ọmọ lẹ decide wípé kóńkó jábélé kóníkálùkù máa ṣe tiẹ̀ àbí. Ah, ah, dadi ṣebí mo máa ń pè yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí fóònù. mi ò sọ pé ìpè mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n ǹjẹ́ yìí ń wá wò mí ẹ wá ń wo àlàáfíà mi. ẹ wò ó dádì ẹjọ́ wa kọ́ ẹjọ́ ìyàwó yín yẹn ni wọ́n ti burú jù àwọn òde fẹ́ kí anybody kan mọ́ wa. <laughs> ọmọ gbọ́n kan ọ̀bùn rí ọkọ ti ràn mọ́ ṣé ẹ̀yin wá sílé mi ó lè ń dà síta ni. ẹ wò dádì kò dìgbà tó bá ti wá síta o ọmọ ojú ni wá àdèmọ́jú. lẹ́ẹ̀ fi wá wá sílé bàbá yín mọ́ àbí ẹjọ́ yín kọ́ ṣe bí ìyá yín tó yẹ kó láyìn lóye náà rèé tó jókòó kalẹ̀ tí ò sọ nǹkan ah, ah. kí lẹ fẹ́ kí n sọ àbẹ̀wò ni tèmi ti jẹ́ ń bẹ̀ ń sìn ẹ wá o ẹ̀yin gan-an ní kẹ́ ṣàtúnṣe ibẹ̀ ṣó ti yé yín ṣé ẹ rò pé ọmọdé làwọn eléyìí ni ah, dídùn ló dùn tá à ń bọ̀ rẹ̀ jẹ́ kọ́ tí lóògé tó gé jẹ. ẹ mọ ẹ̀gbọ́n nǹkan <laughs> àní ká pàṣẹ pọ̀ ká pàyà pọ̀ ká jiyàn oko ẹnìkan lóhùn làgbà wo ẹ̀yin ẹ jẹ́ kí n sọ fún yín ìbí òjù bí o bá a ti bẹ̀rù ńlá ọmọ èmi ò sì bí ọmọ àwùsá ìrẹ́pọ̀ ni mo fẹ́ ìrẹ́pọ̀ mo fẹ́ láàrin yín tèmi nìyẹn. ẹ má bínú dájú ẹ má bínú dájú. èmi ò bínú ṣùgbọ́n ẹ̀yẹn náà ẹ ṣàtúnṣe. àwa promise yín pé láti òní lọ àwa máa wẹ̀. ó ti dáa ẹ mo mọ̀ pọ́ mọ̀ mi ní èmi lẹ́jọ́ ẹ kàn ń káṣà ya yín ni. àṣà yín wo náà ń kó ẹ dá mi lóhùn mo láṣà yín wo náà ń kó ẹ wo ẹ̀yin gan-an ní kẹ́ lọ ṣàtúnṣe ara yín àbí gẹ̀wò gan lẹ́yìn pápá ti dé bíbá ìgbẹ̀yìn nígbà tó kúkú jẹ́ páwọn ìyàwó yín ò jẹ́ ká ẹ̀rọ ojú ti wá nílẹ̀ mọ́. Eh, òjò wú òjò wú. Hmm, ta ló ń jowú ẹ ṣàlàyé nǹkan tẹ́ máa jẹ fáwọn ọmọ jàre torí mi ń wọ kíchìn lọ. o ṣàjẹ́ pé méjì obìnrin ò dénú wo bó bá sì wù mí mo lè fẹ́ kẹta dadi eh? kí lẹ fẹ́ jẹ. kí lẹ̀yin ní. rice wà òkèlè náà wà. òkèlè ọbẹ̀ ni ó tọ́ka òkèlè irú ọbẹ̀ wo lẹ sè. ẹ̀fọ́ ẹlẹ́gùsí ni sà. ẹ̀gúsí. bẹ́ẹ̀ ẹ̀gúsí nìrọ̀jú yan àbùlà nìrọ̀jú ọkà wo ìyan ni ẹ̀gún fún mi. sọ fẹ́ lọ́ọ́ lọ ó dàbí àǹgà. <laughs> Eh, dádì lẹ́kọ̀ọ́ àti júmi kan. àlàáfíà náà wà. ẹ̀yin dádì ṣẹ̀dẹ̀ ń gbúròó àfọlábí ní amẹ́ríkà. mò ń gbúròó ẹ̀ ó ń kọ́ọ̀lù gbogbo yín náà ló dẹ̀ máa ń béèrè. Eh, tó bá ti pè ẹ sọ fún wọn pé àwa náà ń kí wọn. ẹ káre. lórí ọ̀rọ̀ ayé mi mo sá kúlẹ̀ o. ìyáálé kì í ṣèwọ ni mò ń kí kúlẹ̀ yìí. kí ló ń kí mi fún mo ní kí ló ń kí mi fún ìwọ ọkùnrin iṣu ara ẹ má kí mo má dẹ̀ kó bá mi o ṣó ti gbọ́. àkóbá bíi ti báwo. ọ̀rọ̀ balẹ̀ kan bá lé akọ jẹ́jẹ́ mi ni mo jókòó ẹ gbé mi sọ kí wọ́n lọ sọ́dọ̀ ìyàwó yín ẹ ṣáà má dágbére kẹ̀dẹ̀ má rìn irú tèmi nìyẹn. ta ló sọ fún ẹ pé bẹ́ẹ̀ mo lọ àti pé ṣé ilẹ̀ ti wá sójú ń dédé sí. ìfún olówó wà nínú òròmọdìyẹ táwọn òdì òkè ò mọ̀ ẹ̀yin ò mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń yọ́ lèmi yọ́ gbọ́ ni. ẹ ṣàkúlẹ̀ di àwọn ọmọ yín tó lọ ṣàgùnbánirọ̀. amúrebọ̀ ọmọdé ní bá gbèsè ẹlẹ́. mo rẹ nìkẹ́ mo rẹ nìkẹ́ má jẹ́ kí àmọ̀jù ó bẹ kùn sàárẹ̀ rẹ jẹ́. ẹ kí ló dé tó fi ń sọ mi káàkiri ara nǹkan táwọn ọmọ ìyàwó ẹ fi ń sá fún ẹ náà nìyẹn wọ́n ń sá fún mi. wọ́n ń sá fún ọmọ nàka yìí ó ti burú jù ah, ah, nígbà tó èso lójú bá dẹ́rù bọ́mọ mi. olójú bá ń dẹ́rù bọ́mọ gangan ni mí mo dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní dẹ́rù bà wọ́n ni èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ wá o ẹ jẹ́ kí n sọ fún yín ẹ bá mi kìlọ̀ fún wọn ẹni tó bá létí nínú wọn kó gbọ́ ẹ má ìkíni rẹ́sẹ̀ wọn nínú ilé yìí mọ́ o ẹ jẹ́ kó ń jókòó sọ́dọ̀ ìyá wọn lọ́hùn kàjẹ́ bẹ́ẹ̀ jọ tí bá tún rí wọn nínú ilé yìí ilé yìí àjọ mistake nílé tèmi àti ẹ̀ta àbùsùgbà wípé mi àtẹjọ ṣe jọ́tì àǹkàǹtì ni. ló wá dọmọ ìyá ìwò. ló di fá fún yín pé èmi àti wọ àtàwọn ọmọ mi lájọ nínú ilé yìí ẹni tó bá dẹ̀ tó bẹ́ẹ̀ tó bá fáwọn bá àwọn ọmọ mi forí gbárí òun tó fẹ́ fẹ̀mí ẹ̀ ṣòfò dànù ni. Ah. to ṣe fẹ́ gbọ́ ẹ ti jẹ́ kí àìsàn ìwọ ọmọ ẹ lára kẹ́ tó gbé wá. kò sí nǹkan kan tó ṣe lálẹ́ àná tá a fi sùn òru mọ́jú ènì náà ló bẹ̀rẹ̀ tá a fi rọ́ọ̀ṣì wá. kí ni mo fẹ́ máa wò tí máa sọ pé káìsàn wọ ọmọ lára kò sí tó ṣe. báwo wà ní báyìí. òun náà ni dókítà ṣàlàyé fún mi lọ́wọ́ lẹ́dẹ̀ yìí. ẹ madam ta ni àwọn. ọkọ mi nìyẹn àwọn ni bàbá ọmọ tí mo gbé wá. èmi ni bàbá ẹ. madam madam madam madam. dókítà. ó rà ó dàbẹ́ sẹ́rí máa kọ àwọn oògùn kan fún yín nísìn ẹ kọ́kọ́ lọ ra àwọn oògùn yẹn wá tábà lóògùn yẹn fún tọ́lá tó máa mọ the next step láti ṣe. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. kí ló ṣẹlẹ̀ sí ṣe ṣe ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ní sìnkú ẹjọ ẹ fún mi ní five minutes tó yẹ yín five minutes. ṣùgbọ́n ìbò nípa òlèwọ náà ṣe jẹ́ kó wọ̀ lára tó bẹ́ẹ̀ ẹ́ tó sọ fún mi. kò ṣe kò sí nǹkan tó ṣe lánàá kò sí nǹkan tó ṣe lánàá gbogbo ọjọ́ sùn lánàá ni òru ló bẹ̀rẹ̀ òru ló bẹ̀rẹ̀ kí ni mo fẹ́ máa wò tí mi ní túgbé wá ọlọ́ọ̀dà. lórí ọ̀rọ̀ ayé mi mo sá dọ́lù wá.

house eh, and a bucket and a magic key anybody won't what you need. Olúwa jẹ́ dị ròyìn ilé bàbá ẹ̀ jẹ́ ikú tí ọ̀rọ̀ àgbàlagbà ń lẹ̀ báyìí wo pé tọ̀ ọmọ ike lọ́kàn òun gbogbo ẹ̀ lọ o máa dúpẹ́ ni torí pé ọlọ́run gbogbo gbogbo ká máa dúpẹ́ ni ọ̀nà ńgbò jẹ́ pé alápàdúpẹ́ nìwọ ọlọ́run èmi ń dúpẹ́ o à ń dúpẹ́. Ah! <laughs> Ah, ah, bàbá bàbá kílẹ̀ náà tún ké sí ṣe bóyá kẹ́ máa pọ̀jù sáwọn ilé ìnú ni ẹ̀yin tẹ́ jẹ́ gbàlagbà ohun tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà jẹ́ àgbàgbé ẹ̀ torí ọlọ́run. èmi ò sọ́gùn èmi ò gé o àmọ́. arogan arogan tẹ ń wo ni òun ní mẹ́gùn àsùndáwà ẹ̀sìn tó kú ó ti kọjá aré sísá àgbò sì kú ni ni ti kọjá kíkàn àmọ́ ju gbogbo ẹ lọ àdúrà tèmi ń gbà náà léyìí ni pé ká má rogun àtẹ̀yìnkú mọ́ láéláé ká má o ta ní ọ̀dọ̀ bàbá ọmọ. kò sẹ́ni kankan lọ́dọ̀ wọ́n. Ah, ah, ah. ẹ kú òkun èyí èfè yẹn lẹ̀ nìkan bẹ́ẹ̀ ni kódà èmi ń bọ̀ ẹ gbọ́. Deus adorou. jẹ́ pé òótọ́ yẹn àyín lọ́wọ́ àjòkó sí tọ́ kárí bọ́nà ah, ah. nǹkan yìí rí bẹ́ẹ̀ ṣé ta ni sọ pé ohun tó ṣẹlẹ̀ yóò dùn níwọ̀ tó yẹ pé ọyẹ kọ wà ń ṣàlẹ̀ nǹkan máa sí ìyàwó rẹ̀ àtàwọn ọmọ tó kù náà ọwọ́ kò ṣé kò tó rò ni. ó ní ọmọ tá a rè rè rè láti kékeré tó sì fi jáde skul ẹ tó ń lọ ṣe ìsìnrú ìlú lọ́mọ tó fẹ́ bẹ̀rẹ̀ gbèsè ayé tuntun nítorí Ọlọ́run kí ni mo ṣe. wo kò sẹ́ni tí ó sọ pé ò dán bó ṣe dán náà lọ́dà wa náà àmọ́ ju gbogbo ẹ̀ lọ èmi ti sọ ń wájú náà ní ìsàlẹ̀ tí mo wà wọ́n ní alápàdúpẹ́ lọ́lọ́run tó ń wò ní nínú gbogbo nǹkan kásà máa dúpẹ́ ni àwọn tó kù ló jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àwọn ni ó jẹ́ àmọ́ fàdúrà àtìlẹ́yìn pé kí wọ́n dirú kí wọ́n sì dìgbà mọ́ wa lọ́wọ́ kí láburú ọ̀tún mà ṣẹlẹ̀ náà léyìí mo kó ju bẹ́ẹ̀ lọ èyí tó ṣe fún mi ní ìsìn ni pé ǹdẹ́ jẹ́ àpadà àṣàlẹ̀ torí gbogbo àwọn àlejò tó bá wá lọ́kùnrin lóbìnrin tí wọ́n wá ń wo pé tọ̀ bàbá ọmọdà èèyàn mélòó la fẹ́ sọ fún gbẹ̀tọ̀ òkè àyín lọ wá jòkó sí kò sẹ́ni tí ó mọ̀ n ó wò ó pé bàbá ọmọ ò sí ń bẹ̀ ni kò sì yóò rí bẹ́ẹ̀. ẹ jẹ́ mi jókòó mi ń bí báyìí kí n wá jókòó mi jẹ́. ó ti ó ti ǹjẹ́ a ṣe bí wọ́n ti ṣe kó lè bà rí bó ṣe yóò rí ó yá ǹdẹ ǹdẹ á lọ. bàbá kàdàrà ká máa fọ́ lọ́rùn tọ́lọ́ ń lọ á dúró dàsìkò wa ìgbà tọ́lọ́. mo dẹ̀ ní kí ọmọ wa pè mí pé kẹ́ wá jẹ wọ́n náà sọ pé ẹ̀ jẹun. oúnjẹ òwú mi jẹ ni. Ah, ah. alẹ́ àná tí mo ṣe oúnjẹ fún yín ẹlẹ́bi ò pa yín àárọ̀ yìí náà ẹlẹ́ ẹ̀ jẹun oúnjẹ ọ̀sán tún leléyìí o ẹ̀tún ní ebi ò tí ì yín. ẹ má fi ronú ṣe ra yín léṣe sílé nítorí pọ́mọ́ kú ẹ wo ẹnu tó ti rí pọ́mọ́ kú kẹ́ ẹ máa fi oúnjẹ ṣòfò káàkiri yẹ o. kí ló ń sọ jáde lẹ́nu ah, ah. odidi ọmọ bí ìbá tiẹ̀ sọmọ rẹ ṣé kò yẹ kó o ní ìtara abiyamọ. ìtara abiyamọ ẹ̀yin náà ń tẹ́tí lélẹ́rìí ọmọ tẹ́ ń pè lọ́mọ ẹ̀yin tẹ́ ń bá bí kú ọmọ tẹ́ ń sọ ládírọ́pò ìgbà wo ládírọ́pò ní ìjòyè bàbá ẹ̀ ìgbà wo ni ò ní kú náà. Ah, ṣé wọn ọmọbìnrin gbádùn sáà àbírú ọ̀rọ̀ òmùgọ̀ wo ló ń jáde lẹ́nu ẹ̀ yìí. ó ṣẹ̀bi rẹ̀ nítorí ló ní ká wá mọ̀ ní. wo èmi ò ráyè ranu oúnjẹ kankan ó ti gbọ́ máa jẹ oúnjẹ tó wáyé wá jẹ oúnjẹ ẹlẹ́sìn rẹ tó wáyé wá jẹ máa jẹ oúnjẹ ojúbọ ìdí ayọ̀. ẹ má ṣe ra yín léṣe kẹ má fìrònú ṣe ra yín léṣe sínú ilé ẹ jọ torí tọlọ ẹ má sọ èmi dòpò ọsàn gan o. Hmm. ẹ̀yin lẹ mọ̀ ẹ ṣáà máa fúnra yín lapatẹ́ṣàn ṣe ti gbọ́ èmi á jẹ́wọ́n o torí dààmú òbí mi àwọn tí dààmú bá ní kọ́ máa kígbe ayérayé lọ wọ́n sì máa sun wọ́n sì máa sun ẹkún gbígbóná èmi ni mo sọ bẹ́ẹ̀. mọ́mì mọ́mì ẹ máa tẹ̀kẹ̀ easy pẹ̀lú dáàdì náà mi ò láì bẹ́ ṣe ń bá wọn sọ̀rọ̀ yìí o. òye adákẹ́ kó máa jẹ nǹkan tó ń jẹ lọ ṣó ti gbọ́ ẹni tó wà nílé ìwòsàn lóru ẹ kò mẹ́ni tó ń ṣètò òun ṣé ìtì àbí àwọ̀ yìí kọ́ ni mò ń gbà yìí. mo mọ̀ bọ́tẹ́ ṣàmù pé nǹkan ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí wọn ni ẹ máa fi wọ́n lọ́kàn balẹ̀ o. kí ló ṣẹlẹ̀ ṣójú ọmọ tó kú lọ ni òun ló mọ ọkọ ẹ̀ tó wà lókè kó ṣàṣàánú èmi kó ṣàánú mi kó má sọ mi dòpọ̀ ọ̀sán gan. ọlọ́run ò ní jẹ́ kárí ọlọ́run ò ní jẹ́ àárí ibo ni abọ́rọ̀ wà dé. ẹ̀yin lẹ sọ̀rọ̀ point of correction mi ò sọ̀rọ̀ lọ mi ò bọ́rọ̀ lọ mò ń bọ́rọ̀ bọ̀ ni. ok ẹ mọ bọ́rọ̀ yín bọ̀ sá. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ó láti lọ sọ ẹnu ẹ̀ dáadáa torí pé èèrà ò fẹ́ pòpòrò dénú ẹṣin ẹni ìga lójú ọ̀tá ẹni torí ìdí èyí ó ní láti sọ ẹnu ẹ̀ dáadáa kò bánu sọ kò mọ béèyàn sọ àbí o tiẹ̀ ti ń sọ fáwọn èèyàn káàkiri. rárá o mi ò sọ fẹ́ni kankan lẹ́yìn ẹ̀yìn mọ̀mísí mi àtẹ̀gbọ́n mi. ìyẹn dáa. àdẹ tún fi ọkọ àfẹ́sọ́nà mi. ah ah ah. dádì ẹ kàn ṣe mm, mm, ẹ mọ̀ wípé èèyàn tí mò ń fẹ́ ni mi ò lè fi irú nǹkan báyẹn pamọ́ fún un kò possible fún mi kí n kúrò nílùú kí n má sọ fún un. ọmọdé ìbọ̀rọ̀ jẹ́ ah! ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló ń dakùn délẹ̀ àmì tínú rùn ah, ṣé wọ́n mọ̀ bóyá lílọ rẹ ò tẹ́ òun gan lọ́rùn. Ah, no no no no dadi kò ń ṣe bíi ti fẹ́ mi mi ẹ mọ̀ pé ó ti pẹ́ táwọn méjèèjì ti ń bára wa bọ̀ kò lè ṣàbúrú fún mi in fact òun gangan ló gbà mí lámọ̀ràn pé kí n tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi nílùú òyìnbó kí n lè gba masters mi sàn so kò lè ṣe nǹkan tí ò dáa fún mi mo trust ẹ dáadáa. ah ah káàbọ̀. bá rí bẹ́ẹ̀ ṣé wàá bọ́ sí kitchen kó lọ wá nǹkan tó máa jẹ. no dadi mo ti wà okay ẹ jẹ́ kí n tètè máa lọ torí mo ṣì ní àwọn ìrìn kan tí mo fẹ́ rìn lórí ìwé ìrìnnà mi tó lè jẹ́ kí n lọ ṣe kíákíá. kò burú a jẹ́ wípé màá wá sílé ọ̀dọ̀ yín kó sọ fún ìyá ẹ̀ á wà parí gbogbo ètò tó kù nípa ìrìn àjò rẹ̀ kò kárí kó báńkì ìyá ẹ̀ o. 哎。 wà pẹ̀lú ọmọ olórí burúkú yẹn jọ sọlọ́sọ kí ló kó gbé ẹ̀kọ́ ni mo gbọ́ ni. àìtòtè mo lè lọ̀rọ̀ rẹ tó lè mú olóko ìwọ wọnú ilé o bẹ̀ sí pòṣe bí ìgbín àmọ́ ta ló tiẹ̀ ń pòṣe lé lórí gan. ṣé òṣèré nìkan ni mo ṣèpàlẹ́ ẹ lórí wàláì mo fi títú bí ọlọ́run búra bàbá ògbèrè ni màá ṣe fún ẹ lálẹ́ yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. nítorí kíni. ṣé wọn lọ kó gbòòrò tí mo gbọ́ ni àbí èmi dẹ̀ sọ fún wọn níjọ́ kìnnà náà pé o máa kọ́ ọmọ mi ọmọ mi lọ sílùú òyìnbó kó lọ bá ẹgbẹ́ lamẹ́ríkà oníkòsówó lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tó máa rán ọmọ àlè lọ owó wà lọ́wọ́ àbí olówó lọ́wọ́. ọmọ tèmi lọ máa lè sórí mo rẹ nìkẹ́ ó kàn máa ń lanu látẹ́gùn máa ń jáde tó rò pé òun sọ̀rọ̀ mo dẹ̀ máa ń sọ fún ẹ wípé ìjọ tí n bá máa ṣe fún ẹ á ẹ lẹ́nu o ọmọ tèmi lọ máa lè jẹ́ kí wọ́n á fún ẹ ojú orí ẹ̀ tó kọ́bọ̀ mi ò sínú owó tọmọ yẹn fẹ́ fi lọ lóyìnbó ìyá ẹ̀ ló ń ràn lọ́ọ̀. Dèmọ́lá irọ́ ló máa pa ẹ́ irọ́ ló máa pa ẹ́ àti wá jẹ́wọ́ o àti ò jẹ́wọ́ o àtúnjẹ olórí burúkú olóṣì játijàti ìyá òṣì tóbi òun ló fẹ́ ràn lọ bá mi kọ ọmọ yìí ò ní dé ìlú òyìnbó ah! bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kò ní ṣe kí ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ṣé òsìkò èjì ni. mi ò mọ àmọ́ kò ì bọ́lẹ̀. ọmọ yìí ṣe wá fẹ́ràn òòrùn báyìí torí ọlọ́run ṣé bó ṣe lọ́ọ́ máa máa sùn tó bá dé ìlú òyìnbó tó ń lọ náà ni àbó ti gbàgbé pé alẹ́ ìlú òun travel ni ìgbà wo ló wá fẹ́ bẹ̀rẹ̀ sí tu ẹrù ẹ̀ sódì ìgbà tọ̀sán bá pọ́n wo gòkè lọ́kọ́ lọ́ bá mi sọ fún kó bẹ̀rẹ̀ sí palẹ̀ ẹrù ẹ̀ mọ́ jàre. mọ́mì ẹjọ́ ẹ̀ náà kọ ó fẹ́ gba afẹ́fẹ́ nàìjíríà sára dáadáa kó tó lọ ni. afẹ́fẹ́ wo. afẹ́fẹ́ nàìjíríà ó ti eléyìí tó ti ń gbà láti ẹjọ́ nǹkan ń bo ló wà tàfẹ́fẹ́ òsì lọ bá mi jí dìde kó lọ máa pa ẹlẹ́rù ẹ̀ mọ́ ìmọ̀ ọ̀gbà tó yìí ń ṣe lórí bẹ́ẹ̀dì dìde ah, ah. ọ̀lẹ́gbùrú. ó tiẹ̀ ṣe é sùn mi fẹ́ràn mi fẹ́ràn mi wo dìde mọ́ mi pé ẹ̀ ń sálẹ̀ jàre kí ni fẹ́ràn mi ọ̀ ah, ah. kí ni ọlẹ́ òṣì kí ni ṣé òwò ọ̀tí mo mo ní mọ́ mi dúró dé ń sálẹ̀. lẹ́nu ah, iná jó mi fẹ́ràn mi kú ah, iná jó mi ah, mo dára. ẹgbẹ́ má ṣe ra yín léṣe ẹ má sáré mọ́tò kẹ̀kọ́ lu kẹ̀kẹ́ ẹ wò ẹ má ṣe ra yín léṣe o ẹ má torí kó bóyá ọkọ̀ kú kẹ̀ ṣe ra yín léṣe o. ẹ dúró náà ìyáálé kan ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó dùn mẹ́nu ni tó fi fẹ́ máa ṣe yegede ni. èwo ni ti yegede kò sí ìtókàn mi ẹ wo ẹni àmọ́rí ìbákú àmọ́rí gan pàápàá kì bá tẹ̀lé kọ́mọ tèmi ṣáàtì má kú ah, ṣé wàá rí ẹ̀mí tí ń lọ́gbọ́n ó ṣe pàtàkì sí mi. mú rẹ nìkẹ́ lẹ́nu ẹ̀ ah, àṣewọ̀ gan làjẹ́ tí ń pa mí lọ́mọ jẹ wọ́n ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní àjẹ́ tí ń pọmọ́ jẹ wọn ìrẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ òkùnkùn ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pọ́mọ mi ó kú ọmọ tèmi lọ́mọ àlè jẹ́ kí wọ́n á fún ẹ ojú orí ẹ̀ tó kọ́bọ̀ mi ò sínú owó tọmọ yẹn fẹ́ fi lọ ìlú òyìnbó ìyá ẹ̀ ló ń ràn lọ. Dèmọ́lá irọ́ ló máa pa ẹ́ irọ́ ló máa pa ẹ́ àti wàá jẹ́wọ́ o àti ò jẹ́wọ́ o àtòjọ olórí burúkú olóṣì játijàti ìyá òṣì tóbi òun ló fẹ́ ràn lọ bá mi kọ ọmọ yìí ò ní dé ìlú òyìnbó. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kò ní ṣe kí ni. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. nígbà náà kọ́ nígbà tí mo sọ bẹ́ẹ̀ kọ́ ṣé ọ̀rọ̀ tí mo sọ yẹn ó wá gẹ́gẹ́ bí ìbọn àbí àdá ah, tẹ́ sọ pé mo pa yín lọ́mọ tó bá wá jẹ́ pé mi náà ni ẹ lọ sí police station kẹ́ lọ rìpọ́ọ̀tù kẹ́ lè ti rẹ́ni tó pa yín lọ́mọ. kémi lọ rìpọ́ọ̀tù fún hmm. lẹ́nu ẹ wo ọ̀dà àbọ̀ abálọ̀rọ̀ rẹ o sórí ìwọ jẹ́ kí n dé jẹ́ kí n dé kí n padà bá ẹnu ilé yìí ó wàá mọ̀ wípé èyí mú jabẹ lọ ah! kémi lọ rìpọ́ọ̀tù fún ìjọba ah! ìtì ìwọ fojú ẹ̀ rí ìwọ náà mọ̀ àwí kò lọ́nà fún mi hmm. àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀. Hmm. o oh, máa ṣe rẹ léṣe jẹ́ kí n sọ kí nìkan fẹ́ kò sí nǹkan tó máa ṣe fún mi o nǹkan tó máa ṣe fún mi ò sí tẹ bá gbéná kárí màá sọ kalẹ̀ fún yín èṣù máa bẹ gbé oníkò sáré oníbó jẹ́ góńgó mú ẹ òun àdúró sí ẹ̀yin onírò àmì burúkú ẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ tí ì rí wọn. ẹ ó tán ọlọ́run mi òun fún mi máa pa àwọn ọdẹ lórí ẹ̀kọ́ kí ọmọ ogun fẹ́ mọ̀ ọ̀rọ̀ lẹ wá ń sọ nígboro ẹnu yìí ni gbogbo eléyìí tẹ̀ ń sọ dálẹ̀ yìí rà dáradá ọ̀rọ̀ gbà etí méjì ò gbọ́dọ̀ máa bá yẹn gbọ́ àjẹ́kẹ́ lànà. ọmọ wa kú lónìí daniel wa mọ̀ pé àjẹ́ tó ké lànà ni òun ló pọmọ jẹ́ sórí bẹ́ẹ̀yìn ò bá ní gọjẹ́yìn kàkẹ́ báyìí ìwọ ló ń pa àwọn ọmọ ọgbọ ẹ lóòótọ́ fàkátì. bàbá ẹ̀yin náà tún sọ báyìí ni èwo mi mọ nǹkan kan pẹ̀ mí èmi kọ́ ẹ ṣàánú mi. kí ló fẹ́ kán sọ. So? ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ eégún àtiró wọlé èèyàn àtiró jáde ta ni o ti mọ̀ pé eégún àtiró tó wọlé lèèyàn àtiró tó jáde ìwọ gangan ló wà nú ẹ̀kú tó ń fọhùn bí eégún. àǹtí ẹ̀yin náà tún sọ̀rọ̀ báyìí o ẹ̀wù ẹ̀wù múnẹ́lẹ́dà tèmi o múnẹ́lẹ́dà mi o múnẹ́lẹ́dà tèmi àǹtí ẹ̀. sọ̀rọ̀ yìí ẹ̀. wo wo iye pariwo ẹlẹ́dà ẹlẹ́dà wo ló ń parọ́ mọ́ gẹ̀ bọ́sẹ́ni tí ò lẹ́lẹ́dà àmọ́ kókó tó wà ń bẹ̀ ni pé jáwọ́ náà wà pálapàla tó ń wù kó bẹ́ẹ̀ lọ. kò ní jí ẹ wí bí o ti mọ ìka ò sì jẹ ṣe ẹ lóde báyìí dáàdi wa ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ mo yìí kò mọ nǹkan kan ẹni ìtajà kàrà bá títí títí kò gbọ́ yìí lóde báyìí ibi tó bá dé. ọ̀dà náà <laughs> ṣe rí ibi tọrọ ìgbédè yìí mo fọ lọ́wọ́n bá mo fọ bẹ̀yìn dáàdi wa àgbà gbogbo mọ̀lẹ́bí wa pátá ó ní máa pèlè lórí a máa ṣe mítìrì lórí ẹ̀ gbogbo ó ń gbọ́kọ̀ ìlẹ́nu ni o kò jẹ́ kọ́kọ́ ẹ̀ sọ̀rọ̀ gbogbo yẹn máa kúrò gbogbo ẹ̀ máa ṣẹ́tù torí kò mọ̀ kankan nípa ẹ̀ ẹnu àìgbọ́ràn etí kúkú òun ló kó ba débi tó dé yìí. èmi ò pé ẹ mọ̀ pé mọ̀lẹ́bí tẹ ẹ bá fẹ́ pé mọ̀lẹ́bí ṣùgbọ́n ní tèmi mọ̀ ni wípé bọ́lọ́run bá ti fọ̀tá ẹni hàn ni kò lè pani mọ́ ẹ̀bẹ̀ kan ṣoṣo ni mo bẹ̀ o ṣe rí ọmọ jọjú kan ṣoṣo tó kù hmm kó má kú ṣé rí tí ọmọ jọjú bá kú èèyàn tí ó kú pọ̀. wọ́n pọ̀ èmi mo sọ bẹ́ẹ̀. wọ́n pọ̀ ló sọ. dábì lẹ́kọ̀ọ́ ẹ wo ẹ wo ẹ wo sọ̀rọ̀ yẹrí èyí tó jẹ́ kókó nìkún lẹ́ni sọ síwájú ẹ pè pàdé mọ̀lẹ́bí tẹ fẹ́ pè lọ́dọ̀ yín náà bẹ́ẹ̀ bá ṣe ti jòdòdò ọ̀rọ̀ bí ọ̀bá jáwọ́ náà pálapàla èèyàn tí ó kú ọ̀pọ̀ lóòótọ́ èmi mo sọ bẹ́ẹ̀ òkú òsùn jáde rere ni èyí ó máa kú lọ́dọ̀ yìí ní ìyá òsùn tó tọ bẹ́ẹ̀ à ń ṣèkà lé wa èmi òbí tó ti lọ tó tó bíbíbíbí mo tó tó ẹgbẹ́ tiẹ̀ wá. sọtírì ah, wọn wọ́n ṣe wọn máa ronú ṣáá tó wọn máa dá sọ̀rọ̀ láì rẹ̀ ní tó ń bá sọ̀rọ̀ sórí wọn. ah mọ́mì. wọ́n kàn wá bẹ́ẹ̀ wọ́n máa ronú wọ́n á tún máa dá sọ̀rọ̀ ah, ẹ ṣáà má para yín sí mi lọ́rùn. Ọmọjòlú sọ pé ẹ sì ń ronú. ronú mi ronú. Ah, débò má dá mọ́mì lóhùn o sórí wọn kàn máa dá jókòó tó wọn máa ronú ṣáá lójoojúmọ́ wọn á tún máa dá sọ̀rọ̀ láì rẹ́ni tó ń bá sọ̀rọ̀ ìwọ náà ṣáà rí bó ṣe ń ṣe lẹ́ẹ̀kan. ẹ wò mọ́mì ẹ jẹ́ kí n sọ nǹkan kan tí ò yé yín nípa ọ̀rọ̀ ronú ìfún yín from the medical point of view ṣẹ́rí nínú gbogbo àrùn pátápátá òun ló yára pààyàn jù because it's a silent killer. so mi ò rò pé ó yẹ kẹ máa gbé nǹkan tí ò ṣe gbé sọ́kàn kẹ máa gbé sọ́kàn èèyàn tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ń ṣe dàbẹ́ ni pé kọ́lọ́n fi ayé dààmú èèyàn ọlọ́run dẹ̀ ní fàyè dààmú wa so gbogbo nǹkan tó bá ń ṣe yín ẹ gbàgbé ẹ torí ẹ kún ìní kò ní jẹ́ kéèyàn jẹ ọ̀rọ̀ ọ̀la o. ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́. Oh, oh, sori bó ṣe wọn máa ṣe nìyẹn o bó ṣe wọn máa ṣe nìyẹn o. ọkọ ah, ìwọ náà ní sùúrù pẹ̀lú wọn ní sùúrù pẹ̀lú wọn má fohùn líle bá wọn sọ̀rọ̀ òun rẹ̀ ló kó fi bá wọn sọ̀rọ̀. mi ò fohùn líle bá wọn sọ̀rọ̀ náà débọ̀ mo ń gbìyànjú. ò ń gbìyànjú mi sọ fún ẹ pé ó gbìyànjú àmọ́ ìgbìyànjú yẹn ò tí ì tó wà á túbọ̀ máa gbìyànjú sí ni àgbàlagbà níwọ̀n ẹ wò mọ́mì tó bá di ní ọ̀la màá fi àwọn oògùn kan ránṣẹ́ sí yín tí ẹ mọ́jọ́jú bá wá sí hospital mi. ó ṣé mo dúpẹ́ o màmá tọ́jú wọn náà. àmín ẹ ṣé gan mọ um, I should be on my way. okay mọ́mì mo fẹ́ sáré ìsinmi débọ̀ mo sádọ́lúwa lórí ọ̀rọ̀ ayé mi mo sádọ́lúwa lórí ọ̀rọ̀ ayé mi. oh yes nípa ọ̀rọ̀ wedding wa mo fẹ́ sọ fún ẹ ṣé o ti sọ fún mọ́mì alhaji ti bèrè date àmọ́ ti jẹ́ ká understand pé ẹ̀yin lẹ́yìn dá wa dúró. paul ah, ah. ṣì máa sọ bẹ́ẹ̀ fàlàjì tó dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan wọn ṣẹ̀ríà islam ni tí mo dẹ̀ ti sọ fún ẹ pé kò ní sùúrù kí gbogbo nǹkan tó ń rìn kó tán lẹ̀ ah, ìwọ náà ṣàmọ̀ bára mọ́ mo mọ̀ ọ́ mo mọ̀ but ṣé nígbà tí alájídẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi yẹn ṣé kí n purọ́ fún wọn ni àánú mọ̀ pé mi ọmọ ọlọ́pàá. ẹyin tó bá sọ fún wọn pé èmi àti ẹwù àti jíjọ ríra rẹ ti sọ̀rọ̀ mi ò ń ṣe rọnà. irọ́ kọ́ súnà ni alájì tí òun sọ̀rọ̀ ẹ̀ yìí alájì òun ṣèyàn kan tó le alájì ò lápọn. Oh. <laughs> alájì ẹ̀ wo ni ò lápọn oh. alájì tí wọ́n sọ fún mi wípé kémi yé máa pè é ní débọ̀ mọ́ o pé muhammadu jamiu lórúkọ ẹ̀ pé àti pàpà wọn tún sọ fún mi pé anytime táwọn bá rí mi ṣe ni kí n máa borí ni gbogbo yẹn ò tiẹ̀ dùn mí èyí tó sọ tó dùn mí jù ni mẹ́ka tó lọ mẹ́nu bà tó lé mi ò pẹ́pẹ́ sẹ́mi máa lọ mẹ́ka tí mo dẹ̀ mọ̀ pé kò lè possible láéláé. ọ mo bá lọ ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àṣebó mo ẹsìn tí mo sin kó tó di pé i go out àmọ́ dẹ̀ sọ fún mi wípé nǹkan tí bá fẹ́ ló máa bá mi fẹ́ tó wá fẹ́ fẹ́ mi ó dáa mo ti gbọ́ yín o Muhammadu Jamiu. torí ìwà kan náà ló wà lára ìwà tàlájì. Oh. ìwà kan náà nítorí ẹni bí ní làájọ. Ah, um, anyway ẹ jẹ́ kí ọ̀sẹ̀ yìí lọ títí next week ṣá àti mú date. Sure. Yeah. Sure. inú mi máa dùn kan tó bá rí bẹ́ẹ̀ o má wọrí ṣùkú. Thank you. ọdíwọ ẹtí yà sáré gbọ́ nìyẹn. Ah, àárọ̀ ẹ̀ ni wọ́n pè mí èmi gan ni mo instructor pé kàn gbé kọ́ máa gbé nílé. ok it's alright ó ti ń wà òkè lónìí. so ṣé ẹ ti run test. ẹ a ti run test yẹn a ti gba blood lára wọn mo dẹ̀ ti ní kọ́ mu lọ sí lab but èmi máa lọ bá wọn ní lab nísìnyí rà màá lè mọ nǹkan tó rí lè ṣe wọn gangan. it's okay hmm. it's okay ẹ ṣe gan. ẹ ṣe uh, let me use your stethoscope. okay. tí lè lò lè sìn after tí a bá ti mo result test là ń láti rí lẹ̀ ìwọ kan dúró síbí okay and take good care of her. Hmm? Okay. lágbára ọlọ́run kò ní kú. <gasps> má jẹ́ wáyé sọ́jọ́ torí ọlọ́mọ pé kò sí kankan mọ́ lẹ́yìn ẹ̀ báyìí òun nìkan ló kú ojúkọ ẹ̀pọ̀ ojúkọ èrè ìdébọ̀ ṣáájú mi. ẹ fi ra yín lọ́kàn balẹ̀ ṣẹ́ gbọ́ ọlọ́run máa ṣe. jọ nígbà gbogbo kọ́ mi yẹn ìwọ ni mò ń wojú bá ìwọ gbọ́kàn mi lè ṣàánú mi. ẹ jẹ́ ká gbọ́kàn wá lọ́lọ́run ẹ má gbọ́kàn lé mi ọlọ́run bá nìkan ló tó gbọ́kàn lé òun nìkan ni Allah múra ọlọ́ọ̀bì ọlọ́ọ̀bì mo gbọ́kàn mi lé ẹ mo gbọ́kàn lé wọn lónìí. ẹ jẹ́ ká dé o jẹ́ ká wọn ọ́fíìsì. Ah. ọlọ́ọ̀jà lù mí. Eh, Salaam alaikum. Ah. Hakim wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. àfàjà ah, ah, mi ah, ọlọ́run máa rí nù ọlọ́run ló ní ó bá yín ní àárọ̀ yìí ẹ ti afẹ́ máa já ìlọ́bí sẹ́nu. mo fẹ́ jáde ni mo ti fẹ́ dọ́sítítù nítorí ìyàwó mi wà ń bẹ̀ ó dẹ̀ sick gan nǹkan tó dẹ̀ ṣe ó lágbára gan. alihamudulilayi alihamudulilayi alihamudulilayi. afa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣòro alihamudulilayi subhanallah ló jọba. àfàjà mi ṣe rí gbogbo ìpòkípò tí ẹ̀dá bá wà láàyè ó jẹ́ ká máa ṣe alihamudulilayi náà ká sì máa dúpẹ́ fọlọ́run náà ṣe rí anábì wa ayuba aleyhi sallallahu alayhi wa sallam ẹ̀ ó ṣe àìsàn ṣàìsàn fún àìmọye ọdún ó ń dúpẹ́ fọlọ́run ọba náà ni látàrí ọpẹ́ tó ń dù yìí ọlọ́run fún ní àlàáfíà ó tún wá dúpẹ́ tó wá ṣe alihamudulilayi rọ̀bì alamínà fọlọ́run ọba afa jami ó jẹ́ ká máa dúpẹ́ ni. afa hmm. jami èmi náà àtàrà yín sí ọlọ́run mo ṣe alihamudulilayi walilahi alhamdu. gbogbo nǹkan tẹ́ bá wá sọ fún mi ń sìn lórí ọ̀rọ̀ ìyàwó mi gbogbo ẹ̀ ni màá ṣe pátá. ẹ afájà mi nígbà tí mo ṣe sí ara mọ̀ ju ní òrè lórí ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀yìn àti ìyàwó ilé sọ fún mi nǹkan tí mo wá rí ni pé mo rí ìyàwó nínú àgbàrá ẹ̀jẹ̀ sọ̀rọ̀ mi yìí mo wá rí i pé ara ìyàwó yín ti ò yà àwọn iṣẹ́ ayé ni hmm. àwọn ẹni ibi tí gbé ní òkùnkùn ṣèkà ló wà nínú ọ̀rọ̀ náà hmm. ṣé wàá rí wọn wà fún yín ní tí a kan tẹ́ bá dé hospital ẹ tá mi tí a sọ ìyàwó yín ṣé wàá rí ẹlẹ́kẹ̀ẹ́ tí wọ́n fún yín o ẹ̀yin gangan lẹ́ẹ̀mọ̀ lò ẹ wà fi sí abẹ́gbèrè yín sùn tẹ́ bá fẹ́ sùn lálẹ́ sọ́mi níwájú ọlọ́run àtẹ̀mọ́ gbogbo ẹni tó wà ní ọ̀rẹ́ pátápátá ọlọ́run fi wò. ẹ ṣe gànfà ọ̀rọ̀ tíra ìbá wà ní màá ṣe lè gbà. ẹ ẹ afájà mi ẹ jẹ́ àwọlé tá wọlé màá ṣàlàyé tíra náà fún mi ẹ ṣe máa. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́. mo kálẹ̀ yẹ. ẹyẹ yẹ. mo mọ̀ mọ̀ kálẹ̀ yẹ. ẹyẹ yẹ. àwọn wọ́n lóde torí óde torí óde torí àrò òrìṣà àrò òrìṣà àrò òrìṣà ẹ ń pòrọ́pò ẹ ń pòrọ́pò ìgbà tọ́run mi là ń bọ̀ láti kọ̀lé ọ̀run wọ́n sì kọ̀lé ayé ọ̀rọ̀ gọ̀dọ̀ láya tó kọ́ fẹ́ òwò gbùdù lọ́mọ tó kọ́ bí ó wá ń kó wọn bọ̀ sílé ayé ó pàdé àwọ̀ ẹlẹ́yẹ àwọn òfin òfin òtí ń tẹnu mọ́ràn àwọn ojú tó lé ojú tó de àníbo ni ń kó wọn lọ ó lóun kó wọn bọ̀ sílé ayé èmi ló àfi wọn ṣe ó lóun ó fi dọ́mọ aláyé lóore ni ó lẹ́ni tí ń wọ́mọ ó ní kóun ó fún lọ́mọ ẹni tí ń wáya kóun ó fún láya ẹni tí ń wọ́lá kóun ó fún lọ́lá àwa ni kò ní ṣeé ṣe Ọ̀rúnmìlà ní dandan ni kó ṣeé ṣe á nítorí ìkẹ́ni ó lóun ti méwúrẹ́ rúbọ òun ti mágùntàn rúbọ òun mẹyẹ kéèké rúbọ ọsàn yìí ó ní dandan ni kó ṣeé ṣe fún òun wa ló dá o èyíwọ máa kó lọ sílé ayé ṣùgbọ́n máa fún wa ní díẹ̀ díẹ̀ ń bẹ bó sì délé ayé ó fọmọ aláyé lọ́lá yóò fún gbogbo wa lọ́lá àtiwá kó máa rí lóore ó gbọ́sọ̀ ọ̀sẹ̀ dànù aṣọ ìpọ́jú aṣọ ìdààmú ó gbà ó fi jóná látijọ́ náà lọ ọmọ wa ti bẹ̀rẹ̀ sí ní lọ́lá ó ti bẹ̀rẹ̀ sí ní ìbùkún ìbùkún ni ọlá ni yóò yálé gbogbo wa ẹ ṣeun àwọn àgbà bọ̀bọ̀ tún wá pa lówe wọ́n ní ká má bàa jìyà làbí yá mọ́ jìyà lọ́fà ẹ̀yin náà sì mà wá láyé àwa là á pọnmọ tí ìjẹ́kọ̀sẹ̀ ọmọ owó lẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn lábíyá máa bò já gbọ̀rọ̀ gbọ̀rọ̀ ẹ wò mí wò ìṣùgbọ́n àwa náà ni wọ́n ń pè ní alábẹ́nú àṣáàṣì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni yèyé. ṣebí gbogbo wa pátápátá la mọ̀ ipe tí ìlàkọ̀sí bá kọ làsìkò yóò dénú ọmọ rẹ ni. dandan ni kó dénú ọmọ rẹ ọ̀rọ̀ lọ sọ dandan ni kó dénú ọmọ rẹ ìdílé o tí mo fi tẹ́fẹ́ lé ọmọbìnrin láàrin wa orúkọ ọmọ náà ní jẹ́ lálóńpé lálóńpé o ẹnu eníkànlá àti gbọ́ pọ̀n gẹ́gẹ́ bí àlàyé tó o ṣe fún mi ṣàlàyé náà lójú gbogbo ẹlẹ́yẹ. ẹ ṣe ìyá mi bí bí àbá jẹ ní fógún ọdún bó sì bá ta ní fógún oṣù bí ò bá pa ni a sì dẹ̀yìn lẹ́yìn ẹni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. èmi tẹ́ ń yìí ìyà ti jẹ mí ìyà jẹ mí gan-an nínú làálàá yìí náà ni àwọn ẹ̀gbọ́n mi àtàbúrò mi wọ́n ṣaláìsí hmm. púpọ̀ náà mo sì ti ṣàlàyé fún yín ẹ dákun èmi náà fẹ́ dẹni ọlá mo fẹ́ di olówó mo fẹ́ dẹni ọ̀rọ̀ mi ò fẹ́ káwọn ẹgbẹ́ mi kọ́ máa pè mí ránṣẹ́ nítorí ẹ̀ náà mo ṣe wá sábà yín ẹ̀yin ẹlẹ́yẹ o ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o láló ń pé gbogbo ń tọ́ orí àrọ́ ti rọ̀ mọ́ látòní lọ ọtí dẹni ọlá ọtí dẹni ọrọ̀ ọtí dalábùkún fún aṣọ òṣèré àti ya àti dáná sùn aṣọ ọ̀pọ̀njú àti gbọ́n ya àti dáná sùn gbogbo ń tọ́ orí báyìí àrọ́ ti rọ̀ mọ́. àṣẹ́gun àṣẹ́gun. àmọ́ wò mí wò àwọn ẹlẹ́yẹ ní kí n sọ fún ọ àwọn ìyá mi ò fíòfíò ti tẹnu mọ́rọ̀ wọ́n ní ọ̀wọ́ ayá ni o àìsí yá ká mọ̀ san o. bẹ́ẹ̀ ni yèyé ìgbà kébẹ̀ ní fọ́ tilé ìgbà láwùn ní fọ́ tẹ̀bọ̀ ògiri bọ́ọ̀lù ò bá wọ́ ẹ̀bà ò lè tẹ àfẹ̀yìn bá fẹ́ jẹ gàrí ẹ̀ ló fi fo. kálù gbé ọ̀rọ̀ lọ́gbọ́n yìí kò sí wàhálà fún ọ ayé o ìgbà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọdé bá ń gbé wa gbígbá ayé kékeré wa. wo mi wò lálọ́ ń pẹ́ igbá ajé rẹ rèé o igbá ajé rẹ lọ lọ́wọ́ mi igbá ọ̀la rẹ rèé igbá ìbùkún rẹ rèé o bí mo ṣe gbé lọ́yìí látòní lọ ti dọlọ́lá nígbà tí di tiẹ̀ láti òní lọ ẹgbẹ́ rẹ bó ti wù kó ga tó bó ti wù kó lọ́lá láyé tó wọn ò tún pè ọ̀rọ̀ ńṣẹ́ mọ́ wọ́n lọ́ọ́ dòrí yọ láàrin gbogbo wọn. àṣẹ́gun àmọ́ tẹ́tì rẹ kọ́ ọgbọ́n tẹ́tì rẹ kọ́ ọgbọ́n là yóò ntáyé fẹ́ gbà rẹ̀. àwọn àgbà ní kí n sọ fún ọ àwọn ìyá mi ní kí sọ fún ẹ pé ní gbogbo ìgbà kí ìgbà tó o bá bẹ̀rẹ̀ sí í tó bá ṣe pé ogún obìnrin lọ bí wòmíwò ẹ̀rìn ẹlẹ́yẹ ni àwọn ayé náà ní o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni yèyé àmọ́ tó bá jẹ́ pé ọgbọ̀n ọkùnrin lọ bá bí èyí nà wọ́n tí ó sì yàn wọ́n yọ̀ǹda èyí fún ọ ntáyé fẹ́ gbà mí. ẹni pé tí mo bá bí ogún obìnrin tiyín ni bí n bá sì bí ọgbọ ọkùnrin tèmi ni. bẹ́ẹ̀ni. fẹkàntẹlẹ àwọn òbí tèmi ọkùnrin lọ bí jọ èmi nìkan ṣoṣo lobìnrin tó wà láàrin wọn ó sì dá mi lójú pé bàtà tó bọ́ sílẹ̀ lèmi ó fẹsẹ̀. bí bá bí ọgbọ̀n ọkùnrin obìnrin kan ṣoṣo ló máa wà láàrin wọn. láti ọmọ ọlọ́sùnjú etí gbogbo aláyé òdi o ẹ̀yin onílẹ̀ ẹgbọ́n tó ń wí o abẹ́ ẹ̀gbọ́n tó ń wí o ṣé bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ lórí ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ lè bẹ́ẹ̀ lórí àṣẹ tí wàá dùn látòrí lọ tún mọ̀ sí mọ́ látòrí lọ tún mọ̀ yà mọ́ ìpẹ́tù òkú jẹ́ tiẹ̀ mọ́ àmọ́ ẹ̀jẹ̀ tiwa dèdè nìkan máa san o ẹ̀yin aláyé o ṣé ìfàṣẹ sí i àṣẹ kúrò ẹ wá pọ̀lú birikote ẹ pọ̀lú birikote ẹ bá ń daṣọ yìbò ẹ pọ̀lú birikote ẹ daṣọ yìbò. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم

ni mò ń ka làkàrẹ́jà ni mò ń fi yálà tì fúlẹ̀. ẹ ẹ afájà mi ní ojú àlàyé ta lè rí gan àti pé ta lè dààmú láàrin. Ah! mi rò pé mo dáyàn kankan mọ. afájà mi pẹ̀lú àlàyé tẹ̀ ṣe fún mi ìyá ìyàwó yìí gangan ló wà ní ọ̀rẹ́ òun ló fi àwọn ọmọ yín dájọ́ torí pé ó lè ṣèpinnu nínú ẹgbẹ́ tí ẹ bá gbà mí gbọ́ tẹ́ bá ti délé ẹ bèè lọ́wọ́ ìyàwó yín pé kí lorúkọ tí ìyá rẹ̀ ń jẹ gan-an tó bá ti wá dárúkọ fún yín bóyá nínú àlá yín tẹ́ bá ti rí orúkọ láàrin wọn ẹ máa lóògùn ìbò fún ìyàwó yín kẹ́ ẹ sì mọ́ gbé àṣírí kankan ẹ máa gbébọ̀ ní ká fi àdúrà jagun fún un. la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. ẹ ẹ máa wọlé o. pàápàá jùlọ ẹ̀yin tẹ́ tún jẹ́ kọ́lé báyìí dókítọ̀ lẹ́tún sọ̀rọ̀ báyìí ó dà ìgbà tẹ́ bá wá gbé wọn kúrò ní hospital wa ibo gan-an lẹ fẹ́ gbé wọn lọ. ṣe ṣe dókítà ibi tí mò ń gbé lọ mo mọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi dẹ̀ yé mi mo dẹ̀ mọ̀ wípé ọlọ́run tí mò ń sìn kò ní fi mí sílẹ̀. dókítà hmm. dìbò má jẹ́ kí tí ó di kì í jẹ́ kí inú dùn ẹ ti lọ ń gbọ̀gbọ́ gbọ̀ káàkiri kódà. Hmm, doctor you know I know better than that ọmọ Yorùbá kan náà ni wá o ẹ dẹ̀ mọ̀ wípé ká tó ṣe òòṣà ńlá tí ń ṣe òòṣà o gbogbo àwa tá jẹ́ oníṣègùn pátápátá ẹ̀mí èèyàn ló jẹ wá lógún yálà oníṣègùn òyìnbó ni yálà oníṣègùn èèyàn dúdú ni àtàwọn aníbẹ̀ lọ́hùn gan ẹ̀mí èèyàn ló jẹ gbogbo wa lógún ìdìnnà sirata lè mọ́sítà kíìm. àfinimọ̀ lọ́lọ́run. àfinimọ̀ lọ́lọ́run so ẹ yọ̀ǹda mọ́jọ́jú fún mi kí n máa gbé lọ. ìyẹn túmọ̀ sí pé àmọ́ nǹkan tá à ń ṣe níbí nìyẹn o oh no i didn't say that àmọ́ nǹkan tá à ń ṣe àmọ́ nígbà míì náà níjọ́ tọ́wọ́ bá mọ́wọ́ ró tẹ́sẹ̀ bá mọ́wọ́ ró tá a wábi tá a máa gbégbà tá a bá rí a máa advise àwọn patients wa wípé kí wọ́n tẹ̀síwájú so nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn dọ́tọ̀. ó dáa tó bá jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn ẹ lè máa gbé wọn lọ ṣùgbọ́n ẹ sọ pé ṣe àwọn necessary things kẹ́ ẹ tó gbé wọn lọ. I will. Good luck. Thank you. Yàrá ìgbé ilé kíkẹ́ yìí ti ṣí ìní èyí sọ́dọ̀ ọ̀pàdé ṣáà ìpàdé bàbá wù ìyàgò ní àjẹ́ ìjòyè yìí ẹ ṣàánú mi ẹ wò ọ̀rọ̀ tó bá yẹ ká fi ara sọ ẹnìkan ìfọ̀sọ̀ ń sọ iye ẹgbà mi ṣé bí wọ́n e ibi ọmọ ní gbọ́mọ irukẹrẹ ní gbọ́mọ ọ̀run nílà wọ́n sì ní ẹ̀tì àwò báyìí òun lẹ̀rín ọ̀gbẹ̀rún yẹyẹ ẹ má jẹ tẹ ẹ má jẹ ti ẹ ṣàánú mi òpómúlérè kan ṣoṣo tó kù fún mi náà nìyẹn òpómúlérò kan ṣoṣo tó kù fún mi náà nìyẹn ẹ má jẹ́ owó ọkùn ẹjọ́ ọmọ gbẹ̀yìn ẹjọ́ ọmọ sinmi ẹ má jẹ́ owó ẹ ṣàánú mi ẹ má jẹ́ pasọ. lálẹ́ ò gbé ọ̀jíṣẹ́ à ń ṣe ṣubú iná báyìí wọn náà mọ̀ pé gbogbo ń tá a bá pè lẹ́gẹ́ dandan ni ká san lálẹ́ ò gbé ìwọ náà sì mọ̀ wípé ọ̀rọ̀ ni lọ wòmíwò àwọn èsìdì àmúlàwọ ẹlẹyẹ gbogbo tá a bá ti lágbà báyìí ní àkókò wa ti fẹnu sọ ó fẹnu sọnù wọn ní ọ̀sẹ̀ dẹrẹ. ẹ ti gbàgbé nǹkan tí mo ní dókítà bá mi sọ nígbà tí mo bí àbígbẹ̀yìn mi nílé ìwòsàn níjọ́sìn ni. madam èmi mo ní kiri mi ní ọ́fíìsì lọ́la nǹkan kan kó ló wá bá a wọ̀ ọ́ bá a dánwò sí. tẹ bá rántí dáadáa ọmọ ẹlẹ́ǹkìíní ẹlẹ́ǹkejì àti ẹlẹ́ǹkẹta tẹ bí náà operation lẹ fi bí wọn. bẹ́ẹ̀ ni so ó máa léwu gidi gan tẹ bá gbìyànjú láti lóyún mi. dókítà èmi rò pé wọ́n ní èèyàn ní chance ẹlẹ́ẹ̀kẹrin àti wípé tó ń bá lọ ṣèṣì dúró ńkọ́. ó máa léwu ó máa jà ó máa bàjẹ́ síbi tá a fẹ́. àtíkì tó ń wá yìí ohunkóhun tí dókítà bá bọ́ ọ̀sán lọ́mí síjù ọ̀tọ̀ lèyí ọ̀tọ̀ ń tàwọn ẹlẹ́yẹ lákùn kí ló fi fara pẹ́ra wọn ti ọmí síjù àti tẹ́lẹ̀yẹ wò mí wò gbogbo ohunkóhun tó wù kéèyàn ọmọ ṣe mo fẹ́ kọ́ ọmọ níran ẹ̀gẹ́ ṣé ọmọ wípé àwọn ọmọ wọn wọ̀nyí látìgbà tó ń ti bí wọn ń pín sí ni ló yẹ ká ti máa gbẹ̀jẹ̀ wa ìwọ náà lọ bẹ̀ bẹ̀ bẹ̀ bẹ̀ bẹ̀ pé abọ́ sún síwájú wòbí tó ọmọ dàgbà délé kátó wà máa gbẹ̀jẹ̀ kò lè ṣeé ṣe wà yìí. Ah, ah, ah, yeye ẹ wọ́n láti ẹ̀wú gan náà à ń kí àǹsà ẹlẹ́ẹ̀mẹ́ni òkú ẹ wò mí o tí mo bá mọ ìpérú ẹgbẹ́ ládàradà ẹgbẹ́ òṣì ẹgbẹ́ ìranù ẹgbẹ́ tí ò lóore kan tó ń ṣe èèyàn ẹgbẹ́ tó ń ba ayé èèyàn jẹ́ lẹ́ máa fi mí ni èmi ò ní ṣe bẹ́ẹ̀ ni ká ní mo mọ̀ pé odidi ọmọ lẹ fẹ́ máa fi gbẹ ẹ̀jẹ̀ lọ́wọ́ tèmi ni èmi ò ní báyìí wọ ẹgbẹ́ burúkú báyìí ọ̀rẹ́ wo lẹ ṣe mí kánú ọ̀rẹ́ wà lára yín ni ṣé bíbẹ̀ lẹ wà nígbà tí wọ́n fi ọ̀bẹ gba gbogbo ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí mo lè bí láyé lọ́run ẹ̀yin ò ṣe báyìí ṣe kọ́ máa fi ọ̀bẹ gbẹ̀bí mi kí n lè bí púpọ̀ débi tí máa bí ọkùnrin náà sí èyí ọmọkùnrin ẹ̀jẹ̀ kí n rí bí débi tí yẹn máa dúró sí mi gbogbo àwọn obìnrin tí mo nílẹ̀ wọ́n sọ̀sọ̀ ìgbà máa pa irọ́ ẹ̀ lè pa ọmọ eléyìí irọ́ ojú tèmi mọ̀ lọ́n ti ń lẹ́nu bẹ́ẹ̀bẹ́ẹ̀ yìí lójú tèmi káì ládùn pé ó sì mọ̀ mí látàná kéde mi wòlú ò tinubu bí mi mo ṣe nǹkan mi sí ọ ọ fẹ́ forí wọlé agbọ́n agbọ́n sì ta. irọ́ lè pa ẹgbẹ́ mi o ìtàkùn tó ní kiri má gòkè àgbọ̀n mi tòun tẹ́rin ló lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kàkà kíkì ni wọ́n ṣàkápọ̀ ẹ̀kú ni o kálukú ọ̀yà ṣọ́dí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ sẹ́nu ìpínlẹ̀ ló jẹ ntọ́ ṣe ìyá àṣẹ mọ̀tí ọ̀tún ṣe bẹ́ẹ̀ mọ́ dákun sẹ́wọ̀dì ọ̀pá ìdàkàwọ̀ ló ẹgbẹ́ ẹ̀ tí a ní sí mi ṣàkà ṣàkà ṣàkà ó ti dá bẹ́ẹ̀ wọ́n ṣe wá lélẹ̀ tó bá jẹ́ pé èdò lọ fi orí òrùlé sùn ìbá san ṣùgbọ́n iná tó gbé sórí òrùlé yìí àtiwọ́ àtọ́mọ́ àjọpọ̀ yóò jọ púpọ̀ nínú ni èmi ni mo sọ bẹ́ẹ̀ káì ọ̀ lè ṣe bẹ́ẹ̀ bá. Oríṣà òrìṣà tó lè gbẹ̀mí ò bá ṣe mí bọ́ ti bá mi òrìṣà tó lè gbẹ̀mí ò bá dẹ̀ ṣe bá sì bí ọgbọ ọkùnrin tèmi ni. bẹ́ẹ̀ni. fẹkàntẹlẹ àwọn òbí tèmi ọkùnrin lọ bí jọ èmi nìkan ṣoṣo lobìnrin tó wà láàrin wọn ó sì dá mi lójú pé bàtà tó bọ́ sílẹ̀ lèmi ó fẹsẹ̀ ẹ bí bá bí ọgbọ̀n ọkùnrin obìnrin kan ṣoṣo ló máa wà láàrin wọn. mo fara mọ́ òyìn tó ọṣọ yẹ kàyéfì mi o kì í ṣèwọ náà níjọ́ náà ló ń gbà tójú ayé pé tí mo bí ọ léèrè lórí ẹ̀gẹ́ jẹ́ ní ọ̀sán tó ń fọnu tó ń fọnu pé gbúdù bá ń lọ ọ́ ṣe wá wò mí wò nígbà tí èdè lẹ́yìn kọrọ yìí lọ wá gbé mi wá kọ̀ọ̀kan náà yìí ṣé kí n wá padà ayé lójú ni kò lè ṣeé ṣe o ẹ ṣàánú mi ẹ wò ó nígbà tí mo bí ọmọ obìnrin ẹyọ mẹ́ta péré tí mo bá bẹ̀rẹ̀ sí ní fi wọ́n dájọ́ tí mo fi wọ́n sun ẹ̀jẹ̀ ayé afurasí mi ayé aṣẹlẹ́yà mi wọ́n á fi mí ṣẹ̀sín ẹ ju ẹ ṣàánú mi bá mi lọ́gbọ́n dá sí ẹ wò ó ṣé bẹ́ẹ̀ yìí ló lórí àṣẹ tó lórí bá fẹ́ pa báyìí náà lábẹ́ gé ẹ ju ẹ pàṣẹ ẹ mi ṣe kó tó jọjú ẹjọ ìṣàánú mi. ìyá ló ń pé wò mí wò ah, ah, má sọ ń dàgbà yà wọ́n bàbá jẹ tí ọba sí gbèrè ta ló jọba lé lórí àti wípé bàbá wa rọba tá a tún rí jòyè tá a rà láàánú ta ló wá tún jọba lé lórí ìbáraàlú ni ó pàṣẹ lé lórí wò mí wò èmi kí mo fira mi joyè èmi sì kí mo fira mi dolórí gbogbo àpapọ̀ ẹlẹ́yẹ ló fi mí dolórí n ò sì táṣọ àgbà mọ́lẹ̀ rí mọ́jì òjórí tiẹ̀ ni mo ti wá ṣayé ṣé òfin tẹ́ pa pẹ̀lú àṣẹ lójú gbogbo ọ̀tàǹkùlú kẹ́mi ọ̀wá bọ́ kọ̀kọ̀ kí n fọwọ́ mi yẹ àgbọ̀dọ̀ ah, ah, ah, èmi ò lè ṣe é yeye ó dákun ọ̀tọ̀ ni tí mo rò lóòótọ́ ṣé ni mo rò pé àbílà ni màá máa bí wípé màá lọ́mọ ọkùnrin èmi ò mọ̀ pé gbogbo obìnrin ló máa jẹ́ ètò ẹ̀ bá àwọn ọmọ dá sí i gbogbo dá sí i fún mi ẹ sì mọ̀ pé ẹ̀yin lẹ̀ ń pọ̀ mí o ẹ sì ti rí bí n bá wẹ̀yìn báyìí ẹ̀yin ni mọ̀ rí ẹlẹ́wà lẹ́yìn mi ẹ̀wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹni gbogbo tí mo bá fẹ́ lè máa ṣe fún mi ìlédùn àmọ́jọ ọ̀rọ̀ ìfì yẹn ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ káyé ìfì mi pọ̀ hm? nbúlọ̀ nbúlọ̀ ń tì mí lọ bá ìwọ ọmọdé yìí ṣé wọ́n wà pé wọn ò ní ṣe tiẹ̀ ni àbí táwọn ẹlẹ́yẹ ni wọn ò ní ṣe n ò sì gbọ́dọ̀ fọ́ padà ayé lójú ìyọ́dà gẹ́gẹ́ bí ipò tí àwọn ẹlẹ́yẹ fi mí sí n ó ṣe tiẹ̀ n ó sì tún ṣe tẹ́lẹ̀yẹ wá tẹ́tí rẹ bẹ̀rẹ̀ jẹ́ kọ́ gbọ́ àbá tí mo fi lélẹ̀ tó o bá ti kún ní ọ̀tẹ̀ ọlọ́run n ò lára gbé tí wọ́n dà fún ọmọ wò irú àwọn ọmọ tó bí sọ mọ̀ pé ó yẹ ká ti mọ́ gbà wọ́n díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí èdè tó jẹ́ àsùnwọ̀n débi wọ́n dé yìí ọ̀wà tó dà àti ìtún ní gbà wọ́n a kì í ṣùgbọ́n wọn wájú gbogbo ìgbà tá a bá wá fẹ́ mọ́ mẹ́ran wa a ní bẹ̀rẹ̀ látòrí àkọ́bí a bẹ̀rẹ̀ látòrí àbíkẹ́yìn sọrí èyí tó jábìkẹ́yìn rẹ nígbà tí n bá ń ṣe rere tó tó tó tó bàlágà tó àsìkò tó yẹ ó lọ́kọ tó fẹ́ ni àsìkò tó yẹ ó ládàá tó fẹ́ ni àsìkò tó dáwọ́ lé rere tó mọ tí wọ́n ń fowó ṣe àsìkò gbà náà là á mọ ṣekú látòrí yìí bá ṣe a máa tònú títí nígbà tí a bá ìkà àkọ́bí rẹ ìwọ náà ti dojú ògbó èyí tó ń kọ́. bẹ́ẹ̀ tí ọlọ́run ìwọ̀yọ̀ yóò lù mí káàkiri yèyé ó rọrùn díẹ̀ ó rọrùn díẹ̀ ó ṣe díẹ̀ faradà faradà eh, faradà ẹ ń bímọ ọmọ ní àṣì èyí tí àṣì bí ọmọ ní àṣì àbọ̀rọ̀ mi ò yẹ faradà bí àṣẹ bá ọ̀kàrè <laughs> ọ̀kàrè eh, báwo ọtí ló dáa o àwọn àgbà bọ̀ torí pé ibi tó wà yìí ilé àṣẹ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ wọ́n ní ẹnu ọ àṣẹ ẹnu ọ̀ká ẹnu ọ̀ká ní gbé àṣẹ ẹnu èrè ẹnu èrè ló wà tí lákọ̀ṣẹ́ ń bẹ lẹ́nu lákọ̀ṣẹ́ ọmọdé má ti lọ àní ọ̀ṣẹ́ gbàgbà mọ́ṣẹ́ lọ àní ọ̀ṣẹ́ kọ́ṣẹ́kọ́ṣẹ́ tì lákọ̀ṣẹ́ ó wá di mọ́jìnà ìyàfàwọ̀dà kò ṣeé yẹ̀ mọ́. níṣẹ́ tó bá ṣe mí bó ti bá mi òrìṣà bó lè fi mí ó

àti ìfúnjọ òróró ọ̀gàlàǹtà òfíòfíò tí ìtẹnumọ́rọ̀ ìbà o ọlọ́jà onímọ̀ òyìnbà o. ìbáṣẹ. ìbá yín lónìí o ìbẹ́gùn ilé ìbèsìbọ̀ọ̀rù ìbà àtẹ́lẹsẹ̀ tó dojúmọ́lẹ̀ tí ò ti rú títí tó ìdójú àní àgbàrá ńlọ lóde kò yálé wọn nílé èbó nílọ ọ̀pọ̀ òrì tí ìbalẹ̀ bí odò ìbà yín lónìí o ìbà o ọlọ́jọ́ òní mo òní mà o ìbà ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin ọlẹ́yẹ o ẹ̀yin ìyá mi ò sọ ni mo fìyà ẹ mọ̀ kó ọdún òní o gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé òní lọ́sẹ̀ wa ọ̀sẹ̀ olóyin bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ aládùn ọ̀sẹ̀ tó lárinrin ẹ wò ń wò ẹ̀yin náà sì ti mọ̀ pé ìyá láṣẹ ìtọ̀sí rè bẹ́ẹ̀ ni ìyá àbẹ́ ẹ̀ mọ̀ pé onílẹ̀yìn eléyìí ni ó ṣe ìyá láṣẹ lọ́sẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ̀yin máa wò ó pé kò mọ̀ mẹ́ran wá. èmi ni mo mọ̀ ọ́n mọ̀ sọ ṣùgbọ́n ọ̀rọ̀ aláìgbọràn láì pata ẹ̀rọ aláìgbọràn láì pata lónìí ó wá wọ̀ ọ́n yàgì bí ìgbà tí ò ní kú mọ́ ìyá ọmọdé yìí rò pé kú ó rò pé òun ti lágbára tán àwa pọ̀n lẹ́yìn ó fẹ́ mọ̀ fi yín náà bù á ó ń ṣèwọ̀ ẹ̀jẹ̀ tó dẹ̀ ní yá àṣetúpọ̀ òun ò ní ṣe bẹ́ẹ̀ ìgbà tí ń fẹnu rẹ́ gẹ̀gẹ̀ ń bọ̀ ó sùn sí gbà náà ṣó ti gbà pé ni pé ohunkóhun tá a bá ti pè lẹ́dẹ̀ẹ́dẹ́ ni ká máa san tá a bá san kòkòrò ajẹnirun nífà ẹ̀jẹ̀ wa rè bí ó bẹ àní gbọ́ bí ó bẹ wúrẹ́ fi bẹ àní gbà bí ó fàgùntàn fi bẹ àní gbọ́ ẹ̀jẹ̀ wa rè dandan ni ká jẹ́ lónìí ìyálàsì òòyà mọ̀jà tó nà pẹ́nu kó o wá dìde gẹ́gẹ́ bí ìṣe rẹ ìwọ tó kàn lónìí báńkún wíní wíní wíní kàn bá ń já ń kún gbogbo ẹ̀ yẹlẹyẹ èmi fẹ́ Fọlájiyọ̀ bẹ́ẹ̀ bá ti kú tán orí rẹ̀ àti ẹ̀yìn rẹ̀ ni ẹ kó mi ẹ̀yìn ẹ kó yòókù. ọ̀la irọ́ lẹ pa ọmọ eléyìí ò ṣe ẹran yín ẹni àti ẹjọ́ ń dọ̀ ní padà. lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ ni ó tún bẹ́ẹ̀ wọ́n ní ẹsẹ̀ kò ní sẹ̀sẹ̀ àrùsẹ̀ tìfà àfọ̀sẹ̀ tọ̀rọ̀mìlà sọ̀gbọ́n kíkọ wọn lọ́gbọ́ òrìṣà kíkọ wọn bì ọgbà tálákọ̀ ní kò ń sẹ̀sẹ̀ fún ohun tí máa ń fẹ́ lé nìkan máa sẹ́mi la látọ̀ ní ọkùnrin máa fọ bẹ́ẹ̀ ni. irọ́ mo tatu àtàtú ń tẹ̀fọ̀ ìwọ ló nìyẹn ìwọ lórí máa fọ́ pa àníṣe ní àtọmọ yìí ń padà lọ lè ní. wàhánà ńlá wàlẹ̀ amúdè ṣubú wàhánà ńlá nínú àtẹ̀mẹ́ ṣubú wàhánà ńlá wàlẹ̀ amúdè ṣubú wàhánà ńlá wàlẹ̀ àtẹ̀mẹ́ ṣubú wàhánà ńlá wàlẹ̀ amúdè ṣubú wàhánà ńlá nínú àtẹ̀mẹ́ ṣubú wàhánà ńlá wàlẹ̀ amúdè ṣubú wàhánà ńlá. ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha. wo gbẹnu ẹ sọhùn wọn ní ayé yàn ká lórúkọ tá à ń payé ọ̀tàgbẹ́ lórúkọ tá à ń pè wọ́n ìyá mi òṣòro ń dà kó mọ̀ rè ọ́ wẹ̀sì mo ní kó mọ̀ rè ọ́ táǹgóyán fọtájà ń jùrù. irọ́ ló pa. ta ló ń dùn ta ló ń sọ̀rọ̀ tèmi kò lè sọ yẹn irọ́ lè fi pa ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọmọ káyé ọmọ ọmọ káàlẹ́ ìwọ ọmọdé yìí mo sì pọ́ ilé nígbà ọ̀sìn mọ́ fi bù á jẹ́ ọwọ́ ajá wò mí wò àánú rẹ ní í ṣe mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ní ìsìn wọn ṣàánú rẹ mọ́ wò mí àwọn àgbà ló ní mọ́ sọ fún ọ wọn lágbà kó bójó ló fi inú gbọ́sẹ̀lé àgbà òkété ló forí òkìtì ṣèyẹ̀wò ajá fún ọ̀pẹ̀tẹ́ torí ní ọ̀rọ̀ àwọn olóbẹ̀rẹ̀ ìdílà tẹ̀lé ìṣàìmọ̀ pé ní ọ̀rọ̀ àwọn olóbẹ̀rẹ̀ ìdílà onílòkulà pàlẹ́míwà olùlòkulà òtùpẹ̀ òtùpẹ̀ bó lè tù mo ní ọ̀túnra rẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ní kankan kọ́ bá ìdíwọ̀ ìnájọ́ wàràwàrà lọ́mọdé mọ̀ kẹ́sì ilé ọ̀fọ̀ àná ògbà oníṣègùn ìlànà ìjọ ọdún bá bí ìyá jẹ ìgbà náà ló bí ìyá ọrùn èyí ó dà fi sùúrù gbàkú rẹ. 다 죽이려 láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá ó bá yíra padà tẹ. láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá. fojú kọ ẹ má ah, ṣojú ṣàánú mi dáríjì mi mo ti mo ti ṣe mo ti ṣe lédèé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé látẹ̀yìnwá èmi ni mo fà á.

Dálóńpé Yorùbá ẹ̀ yé mi àmọ́ ìbéèrè tèmi ni pé àní kí ni tó ṣẹlẹ̀ sí ọ gangan tó mú ọ kúrò lábúlé yín lọ tọwa ìbéèrè kú náà yìí. àti jẹ àti mu ni ṣé bí wọ́n ní pé béèyàn bá rẹ ní bálà ọ̀nà là kì í yá bọ̀rọ̀ kí èèyàn lówó rí kó má wàá ní mọ́ kò ṣẹlẹ̀ rí nínú ìran wa bẹ́ẹ̀ ni àtìgbà tí èmi ti gbọ́n jù èmi ò fi ojú rí olówó nínú ìran wa o bẹ́ẹ̀ ni o tálákà yí ọ̀ràn ní gbogbo apáta ìdí tí èmi fi wá ṣèkó nìyẹn bóyá màá ríṣẹ́ kí n tiẹ̀ máa rí nǹkan ṣe àti wípé àìmọye ẹ̀mí tó ti ṣaláìsí nínú ìlú nínú pé kò sí owó kò sí jíjẹ kò sí nǹkan. ìyá ló ń gbé o ó dà ó yá kiri ẹ kú oríire hmm. ìyá ló ń gbé kiri ẹ kú oríire. ìyá mo kú oríire o. ó dà oríire náà sì ní dìbànújẹ́ òmìnira ló ń gbé. Sure láti òní lọ ó ti dolóríire àṣẹ sórí o gbogbo ẹ̀dá tó bá wà láyé tí ó lọ́lá bó ti wù kórí fìtìnà ti tó yóò padà lọ́lá òní o bẹ́ẹ̀ sì ni àgbábọ̀ àgbápa lówe wọ́n lẹ́ni tí ó ga ẹsẹ̀ rẹ̀ ó tì í rí sọrí gbogbo làásìgbò èyí tójú rẹ̀ ti rí kọ́ lè rí fi ṣàkàwé mi bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ó lè rí nfi ṣàkàwé nì tó bá dọjọ́ iwájú tó ọ̀dọ́ lọ́lá tó ọdún níyì tó ọdẹ èèyàn pàtàkì kí ni ọ̀rí mọ́ fi sọ̀rọ̀ fún ọmọ rẹ̀ tó jẹ́ orí bẹ́ẹ̀ nù látòní lọ aṣọ ìpọ́njú aṣọ ìyà ìdààmú òṣì àti bẹ̀rẹ̀ sí ní bọ̀ jóná látòní bẹ́ẹ̀ ni ó sì rí omi ìwọ̀nba tó bá wá kù nígbésẹ̀ tá a bá gbé tó bá yá wọ́n mọ̀ ìtọ́ létí ọ̀kàrí ọkọ ìyá mi ọkọ ọ̀faradà. ìgbà ìbùkún rẹ rèé o bí mo ṣe gbé lọ́yìí látòní lọ ti dọlọ́lá nígbà tí di tiẹ̀ láti òní lọ ẹgbẹ́ rẹ bó ti wù kó ga tó bó ti wù kó lọ́lá láyé tó wọn ò tó pè ọ̀rọ̀ ń mọ́ wọ́n lọ́ọ́ dorí yọ láàrin gbogbo wọn. àṣẹ́gun àmọ́ tẹ́tì rẹ kọ́ ọgbọ́n tẹ́tì rẹ kọ́ ọgbọ́n làyé o ìtayé fẹ́ gbà rẹ̀ àwọn àgbà ní kí n sọ fún ọ àwọn ìyá mi ní kí n sọ fún ẹ pé ní gbogbo ìgbà kí ìgbà tó o bá bẹ̀rẹ̀ sí í sábíyamọ́ tó bá sì pé ogún obìnrin lọ bí wòmíwòmí ẹ̀rìn ẹlẹ́yẹ ni àwọn ayé náà ní o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èyẹ àmọ́ tó bá jẹ́ pé ọgbọ̀n ọkùnrin lọ bá bí èyí nà wọ́n tí ó sì yàn wọ́n yọ̀ǹda ìdí fún ọ ntáyé fẹ́ gbà mí. ó ní pé tí mo bá bí ogún obìnrin tiyín ni bí n bá sì bí ọgbọ̀n ọkùnrin tèmi ni. bẹ́ẹ̀ni. fẹ̀kàntẹ́lẹ̀ àwọn òbí tèmi ọkùnrin ló bí jọ èmi nìkan ṣoṣo lobìnrin tó wà láàrin wọn ó sì dá mi lójú pé bàtà tó bọ́ sílẹ̀ lèmi ó fẹsẹ̀ hmm. ẹ bí bá bí ọgbọ̀n ọkùnrin obìnrin kan ṣoṣo ló máa wà láàrin wọn. <laughs> mo fara mọ́ ó fẹ́ kí <laughs> láti ọmọ ọ̀rọ̀ lọ́sùn yìí etí gbogbo aláyé òdi o ẹ̀yin onílẹ̀ ẹgbọ́n tó ń bí o abẹ́ ẹ̀gbọ́n tó ń bí o ṣé bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ lórí ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ rè bẹ́ẹ̀ lórí àṣẹ ti mo fẹ́ kọ́ ọmọ níran ẹ̀gbẹ́ ṣé ọmọ wípé àwọn ọmọ wọn wọ̀nyí látìgbà tó ń ti bí wọn ń pẹ́ sí ni ló yẹ ká ti máa gbẹ̀dẹ́ wa ìwọ náà lọ bẹ̀ bẹ̀ bẹ̀ bẹ̀ bẹ̀ bí a bọ́ sún síwájú wòbí tó ọmọ dàgbà délé kátó wà máa gbẹ̀jẹ̀ kò ní ṣèṣe wà yìí. Ah, ah, ah, yeye ẹ wọ́n láti ẹ̀ ń wí gan-an à ń kí à ń sẹ́lẹ̀ mẹ́rin òkú ẹ wò mí o tí mo bá mọ ìpẹ́rù ẹgbẹ́ rádaràdà ẹgbẹ́ òṣì ẹgbẹ́ ìranù ẹgbẹ́ tí olóore kan tó ń ṣe èèyàn ẹgbẹ́ tó ń ba ayé èèyàn jẹ́ lẹ́ máa fi mí sí ni èmi ò ní ṣe bẹ́ẹ̀ ni ká ní mo mọ̀ pé odidi ọmọ lè fẹ́ máa fi gbẹ ẹ̀jẹ̀ lọ́wọ́ tèmi ni èmi ò ní báyìí kọ́ ọ́rọ́ ẹgbẹ́ burúkú báyìí ọ̀rẹ́ wo lẹ ṣe mí kánú orí wà lára yín ni ṣé bíbẹ̀ lẹ wà nígbà tí wọ́n fi ọ̀bẹ gba gbogbo ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí mo lè bí láyé lọ́run ẹ̀yin ò ṣe bá mi ṣe kọ́ má fi ọ̀bẹ gbẹ̀bí mi kí n lè bí púpọ̀ débi tí máa bí ọkùnrin náà sí èyí ọmọkùnrin ẹ̀ jẹ́ kí n rí bí débi tí yẹn máa dúró sí mi gbogbo àwọn obìnrin tí mo nílẹ̀ wá sọ̀sọ̀ ìpẹ́ máa pa irọ́ lẹ pa o ẹ̀ lè pa ọmọ eléyìí irọ́ lẹ pa dúróńbẹ̀ mo ní kẹ́ ẹ má gbé oúnjẹ yìí wá ẹ tún pàpà gbé wá ẹ wo ó dá mi lójú pé mo jọjú tèmi ò ní jẹ oúnjẹ yìí mo wá dijú báyìí kí tó la ojú mi kó gbé oúnjẹ yẹn padà lọ síbi tó ti bọ̀. bẹ́ẹ̀ dákẹ́ bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé panumọ́ àbò kì í bá àbò wíjọ ni panumọ́ àbàfì kì í bábà fi fọ òun hmm. irun ejò ní gàngàn irun àgbàlagbèjọ a sì máa fàyàfà ní pòórù ẹ̀gàn ó yá gbà. ní padà ìwọ àti ta ni ẹ wo kẹ́ ẹ pọ̀ jù báyìí lọ kẹ́ ẹ padà wá bí mo ní ọmọ mi ò ní jẹ oúnjẹ yìí àbọ̀dọ̀ mi ò yẹ tẹ́ ẹ bá gbé iná rù lóru ọ̀gànjọ́ yìí máa bá yín sọ̀kalẹ̀ kò ní jẹ́ ni mo sọ fún ẹ gbé padà lọ. ó dolí bọ̀bọ̀ bọ̀bọ̀ làgùntàn wò ó yá gbà. irọ́ ọ̀gbọ́dọ̀ fún yẹ́ ọ̀gbọ́dọ̀ fún ọ̀gbọ́dọ̀.

Shimmy. ẹ̀jẹ̀ lásán ẹ̀jẹ̀ mi gbogbo àwọn àbúrò rẹ tí tí wọ́n ti kú oúnjẹ ojú oorun ni wọ́n máa gbé wá fún wọn tí wọ́n bá dẹ̀ ti jẹ ni wọ́n máa ń kú nígbà tí wá ṣẹlẹ̀ tí wọ́n gbé wá wọ́n bá yarí wípé mi ò ní gbà kí wọ́n tó pa ẹyọ kan tó kù ìmọ̀ mi lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀pọ̀ kòrò mọ́. Ah! mọ́mì mọ́mì ṣé kẹ́ lè ṣe kọ́tọ́ tó báyìí ah! mọ́mì mọ́mì dáríjì mi ṣàánú mi ṣàdáríjì mi ni. dìbò jẹ́ ká gbé wọn lọ sí ọsibítù. ok bí ṣé o bá gbé yàn èèyàn kì í gbẹ́sẹ̀. just ẹ ẹ rẹ mọ ẹ rẹ mọ. Eh, oui, oui, oui. Jẹ́ kí sont pas padà. Débò, Débò, kí ló ṣẹlẹ̀? Mami. Mami... Mami... Débò kí ló Mami. Mọ́mì, qui kí ló mọ́mí mọ́mí mọ́mí. ṣàkọọ́lẹ̀gbẹ̀ mi ò bá ṣe bí bó ti bá mi òrìṣà kọ́ọ̀lẹ̀gbẹ̀ mi ò bá dẹ̀ ṣe bí bó ti òrìṣà bó lè mi ó bá ṣe mí bó ti bá mi òrìṣà bó lè gbẹ̀mí ó bá dẹ̀ ṣe mí bó ti.